وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا yìí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bàtì lọ kọ́yìnrì ìpẹ̀rú rẹ́mọ Ògùn state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammadu al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imamu ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يا قيتي يا دف الحمد لله قدي وتشني رنفوا لا تتلي pàdé lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tafsir wa suratul ahqaf ilé tó ń wáyé kí ilé tí wọ́n fi ṣe ètò pẹ́kíládà ilé ìta ń ṣe pẹ́kọ́lọ̀n kó jọ kó jẹ́ kí o lọ bá bàbá táwọn tara wọn jáde àbí ọlọ́run bá fún bàbá wa náà kọ́lọ̀ mọ́ṣẹ̀bà ọ̀ṣẹ̀ àlékún ìkẹ́ fún wọn ọkọ́lọ̀ ń bẹ ọlọ́run fún àwọn ọmọ rẹ̀ tí wọ́n jí agbẹ̀yìn tẹ́yìn ṣe yìí kọ́lọ̀ kó jọ kó túbọ̀ bá wa ṣàlékún ríkù halali fún wọn. àmín. wọ́n kẹ́ rú dáadáa báyìí kọlọ́njọ́ pọ̀ lórí ilẹ̀. àmín. ilé tí máa fi rí eléyìí rántí àwọn ọmọ mi fi rántí àwọn òbí wọn bí kò di bí ọdún kan fi wọ́n náà yé iye bàbá àwọn padà iye àwọn padà kọ wá dáná mutí jẹun àbí àwọn kan wá kóra kí tún sí jẹ àwọn ènìyàn gbogbo eléyìí náà ní ta ti tó ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n ti ń yí padà báyìí ní ìsìn gbogbo ẹ̀ ó ti ń jọra wọn adúpẹ́ fọ́lọ́hun lórí irú àwọn ọmọ rí ilé tí wọ́n ṣe ilé yìí kọlọmọ́ṣẹ̀bọ́ ṣàlékún dáadáa rẹ̀ fún a tún kí ń káàbọ̀ lónìí ilé ẹ̀kan sí a ń tẹ̀síwájú nínú tẹ̀síwájú àbí ti àbádé ní àná nínú Suratul Ahqaf àbítí ah, àdídé. am yaquluna iftarahu qul in iftaraytuhu fala tamlikuna li minallahi shay'an هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم nínú àwọn ọ̀rọ̀ ilé tí ó awọn àwọn allegation tí àwọn kèfèrí ilé tí àwọn kèfèrí fi máa ń kan ànábí ọlọ́run ó náà ní kí wọ́n máa sọ fún wọn pé à

yushrikuna li min Allahi shay'a. àwọn tí ò bá gbatọ́ lọ́hún kan ìyá alágídí onífẹ̀ẹ́ ni àwọn náà máa ń rí reality torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì tí wọ́n máa ń sọ iṣẹ́ kàbílẹ̀wà àtẹ̀rín àwọn anábì ọlọ́run tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà mi wọ̀n nímọ̀ kan ti sọ bẹ́ẹ̀ ayé akọ̀dédé revolution adé látọ̀rọ̀ ọlọ́run pé wọ́n tún ti sọ